ayé ènìyàn wa kéré o hmm. kéré o kéku ilé gbọ́ kó sọ fún toko káàdọ̀ gbọ́ kó rò fó bẹ́ẹ̀ kó nílé gbọ́ kó sọ fàlejò kọkùnrin gbọ́ kó sọ fóbìnrin kọmọdé gbọ́ kó sọ fún àgbà ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí àṣírí àwọn olóṣèlú wa ti tú àṣírí àwọn adarí wa ti tú ẹ wo lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ta gbogbo ọ́gáǹsì àwọn ará ìlú wọ́n ti gbowó ẹ̀ sọ́wọ́ hmm, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ṣẹ́ni arákùnrin tẹ́ ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹyẹ ènìyàn wa àṣírí ńlá gidi lélẹ́yìí o tí wọ́n ń tú síta yìí wọ́n ní gbogbo ọ́gáǹsì àwọn ará ìlú ní location nine nílẹ̀ yorùbá ni o ní ilẹ̀ ibo ni o nílẹ̀ eh, haúsá gbogbo ẹ̀ pátá lápapọ̀ wọ́n ní wọ́n ti ta ọ́gáǹsì everybody wọ́n ti gbowó ẹ̀ sọ́wọ́ wọ́n ní àwọn ọ̀tọ̀kùrú ìlú àwọn olówó òyìnbó àwọn bílíọ̀níàsì wọn wọ́n ní àwọn ni wọ́n gbowó wá arákùnrin tẹ́ ń wò yìí ó lóun wà nínú ìpàdé yẹn pàápàá jùlọ ìjọba tó lọ tán yìí ìjọba búbù wọ́n ní àwọn ló ṣiṣẹ́ yìí o hmm. wọ́n ní gbogbo àwọn tó jọ ṣe sínétọ̀ gbogbo sínétọ̀ tó bá búbù ṣe ìjọba tó kọjá yìí wọ́n ní púpọ̀ nu wọn ló mọ̀ sọ́rọ̀ tí mò ń sọ yẹ wo ẹ máa gbọ́ lẹ́nu arákùnrin yìí ẹ máa fúrara yín gbọ́ màá fi ohùn sí i á yí fọ́lùmù ẹ̀ sókè ẹ̀yin ni ọ wá ẹ bá wa wá nǹkan fìdílé ẹ bá wa fìdílé nǹkan àṣírí gidi lárákùnrin yìí tú bẹ ṣe ń wò wọ́n yẹn wọ́n ní àwọn wà ń bẹ̀ wọ́n ní àti wípé ẹ wò wọ́n ní they have already paid our organs and collect the money arákùnrin tó sọ bẹ́ẹ̀ ni o ó ní six point two billion dollars hmm. ó ní ibi tí wọ́n ti ṣe dé gan àwọn Catholic Church wọ́n ní wọ́n ti fẹ́ ra Catholic Church ní dollars àwọn Catholic Church tó wà ní Nàìjíríà wọ́n náà ti fẹ́ rà á wọ́n náà àwọn ẹni wọn gbà ẹ wo àṣírí gidi lárákùnrin yìí tú o ẹ bá wa pín ètò yìí kó kọ àwọn èèyàn lára wípé àwọn ajẹmọpá ṣáà ń sọ wípé hmm, wọn ò dá sọ̀rọ̀ ètò ààbò àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé ẹ wo àwọn agbésùmọ̀mí wọn máa kó àwọn kan wọn kó àwọn míì lẹ̀ wọn kó àwọn kan lọ bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn míì sì wà ní àkàkà àwọn agbésùmọ̀mí láti nǹkan bí oṣù mẹ́ta tí wọn ò rí wọn tí wọn ò gbúrò wọn ibo ni wọ́n wà <laughs> ẹ máa dé o wọ́n àkàìmọye àwọn fọ́nrán tá a máa ń rí wọ́n ti gé orí lọ wọ́n ti gé ọmú lọ wọ́n gé ìdí lọ wọ́n gé nǹkan ọmọkùnrin lọ gbogbo ẹ̀ pátá ni wọ́n ń lò gbogbo ẹ̀ pátá ni wọ́n ń lò ìdí nìyẹn tẹ́ fi rí pé àwọn adarí wa wọn ò dá sí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí àwọn tá à ń sọ wọ̀nyí àwọn ni wọ́n ń ṣe agbátẹrù àwọn agbésùmọ̀mí tí wọ́n kó wọn wá dà sí ilẹ̀ yorùbá tí wọ́n pín wọn kákàkiri location nine wọ́n ní ọ̀nà tí wọ́n gbà ní wípé wọ́n ti san owó yẹn wọ́n ti gba owó sọ́wọ́ káwọn kọ̀ wá kọ́kọ̀ máa ṣa àwọn èèyàn ẹni tó bá ti ẹni tó bá ti wù wọ́n ìgbà tó bá ti wù wọ́n ni wọ́n á wọnú ìlú wa tí wọ́n á wá ṣa àwọn ènìyàn tí wọ́n á kó wọn lọ ẹyẹ ènìyàn wa ẹ bá wa wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kẹ bá wa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arákùnrin tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wọ́n ní àwọn wà nínú ìpàdé yẹn kì í ṣe pé wọ́n ní wọ́n sọ pé bàbá tó sọ bẹ́ẹ̀ ní dídẹ̀ ṣàwọn nìkan ẹ máa rí wọn wọ́n pọ̀ ń bẹ̀ nísìnyí tí wọ́n jọ ń sọ̀rọ̀ yẹn tí wọ́n ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn tí wọ́n sì ń dáhùn ẹ wo ẹyẹ ènìyàn wa Elédùmarè kó ṣàánú fún wa báyìí o ó ti wá dójú ẹ̀ báyìí o ẹ bá wa tẹ́tí lẹ̀ ẹ bá wa tẹ́tí lẹ̀ ẹ̀yin ènìyàn wa o. the trick we know for sure that this was headed by an international organ trafficking cartel. They funded the National Assembly uh, of some people estimate to the tune of 6.2 billion US dollars. Uh, they also bought all the Nigerian government, federal government hospitals at the cost of 3.2 billion US dollars. They even offered to buy all the Catholic hospitals uh, for $2 billion, but the, the, the bishops refused that. So this is a well-organized cartel who are actually moving into Nigeria in order to actually buy up, or they have already paid an advance on all our organs. Anybody in the Federal Republic of Nigeria has no entitlement to their organs as it stands today. ẹ ti gbọ́ kan tí wọ́n sọ ẹ̀yin ènìyàn wa ẹ bá wa máa fi ọkàn bá àlàyé tí wọ́n ń ṣe yẹn lọ o wípé ní location nine wọ́n ní kò sí ẹni kankan tó ní àṣẹ lórí ọ́gànì ẹ̀ mọ́ torí pé wọ́n ní wọ́n ti sanwó gbogbo ẹ̀. with the law and we know this for sure that these are billionaires from the United States who funded this organ trafficking cartel to take the organs of Nigerians. Now, uh, my colleague AGK had asked whether I was there when this uh, cartel made the negotiation. The answer is yes, I was physically present uh, in, in a deliberation. We were called uh, as leaders of the private health sector to the headquarters of General Electric, the biggest company in the world, uh, the leading uh, medical company in the world. I was representing the uh, Catholic Medical Practitioners of Nigeria and the Association of General and Private Medical Practitioners of Nigeria as the committee chairman uh, of the of the National Health Act. And presiding over this National Health Act public hearing was Senator Ike Ekweremadu, who was then the deputy senate president and um, let, me, let, me, let, me, let me comment there. Who did you say was presiding? Well, Senator Ike Kweremadu. He was the presiding uh, senator uh, for the bill public hmm. hearing. And uh, the sponsor, the chief sponsor, was uh, Ifan Yokowa, governor, uh, now governor, but then Senator Ifan Yokowa. And just sitting by his side was also uh, uh, Dr. Chris Ngige so who was then a senator. So all of them were there, and I made this argument directly pointing out Section 48 that Section 48 makes hmm. an exemption that is impossible. You don't exempt, there is no situation in medicine where you can overrule or say the consent is waived. Consent is never waived. It hmm. could be transferred to the next of kin, but it's never waived in any situation. That is part of the Helsinki Declaration. So it's an international treaty. So we cannot make an exemption here in Nigeria. Then I also pointed out the loophole in Section 51. You cannot have the medical practitioner or the medical director of a hospital be the one to authorize that an organ is taken from someone to, to, to be given to another person. So it, it, it is wrong. You can't give what you don't have. That's a legal principle. Then I pointed out in section 53 that it is also when you say reasonable cost for reimbursement of reasonable payments. Hmm. What does that mean? tell you that too. So you actually legalized hmm. uh, the, the sale of organs in Section 53. Now, uh, my colleague AGK had asked whether I was there when this uh, cartel made the negotiation. The answer is yes, I was ah. physically present uh, in, in a deliberation. We were called uh, as leaders of the private health sector hmm. to the General Electric, the biggest company in the world, uh, the leading uh, medical company in the world. And we were told that Bill Gates offered them 2 billion US dollars to build 260 hospitals in Nigeria. Hmm. So they want us to name our price so that we can be paid off so we will leave the entire medical system. So that we will not be practicing medicine, we will not be practicing pharmacy, we will not be practicing laboratory uh, uh, science. In Nigeria, no Nigerian will be in the medical profession. Uh-huh. and we should just name our price so we will be compensated for it. We couldn't why, believe why, why, would I, why would anyone do a thing like that? Uh, uh, this was done. I was present. It's not somebody told me. I was physically present, before the executives of a General Electric with a number of other Nigerians in the health sector, in pharmacy, in uh, laboratory sciences, mm -hmm. and there were executives of GE from their headquarters in New York. This is the first time it's happening in the history of humanity. Nothing like this has ever happened. And I warned Ike Kurumado before the Senate, and Nigerians there will, will bear me witness, and many of them still remember. I told Ike Kurumado before the entire public hearing that he will be the first victim of this law he, he is standing for. First victim. Before hmm. everybody. Senator Koa can also bear me witness because he was there. And, and I told him, it now seems like a prophecy come, come true. And this was exactly what happened. that the Senate of the Federal Republic of Nigeria sold the entire organs of the Nigerian people, hmm. even when they knew that this was the situation. And that is very, very, very uh, bad uh, on us as a whole nation. Hmm. Eh, eh, ẹ̀yin ènìyàn wa akéwálé orí kan nìyí o Àṣàkẹ́ TV show gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá nìyà kí ọ̀rọ̀ lẹ ti bá wa gbọ́ yẹn o ẹni tó sọ̀rọ̀ yẹn ti gbọ́rọ̀ tó sọ hmm. bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tán nísìnyí ẹ ti gbọ́ àlàyé tí wọ́n ń ṣe ẹ ti rí o hmm. ọba ní kí wọ́n pe bó ti ń rí wá bó ti ń rí rèé o a ti sọ̀rọ̀ yìí o a ti sọ hmm. wípé nínú location zero yìí sẹ́ àní kankan ń ṣẹlẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ èní wọ́n ríyàn lẹ́gbẹ̀ẹ́ títì ọ̀la wọ́n ríyàn lẹ́gbẹ̀ẹ́ títì ọ̀túnla lẹ́gbẹ̀ẹ́ odò ojoojúmọ́ ni a ń sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ léraléra ó ti ń pọ̀ jù ṣé ẹ ti rí wọ́n ti ta organs everybody wọ́n ti gbowó ẹ̀ sọ́wọ́ tí wọ́n ní wípé àwọn tí wọ́n ti sanwó organ kọ́kọ́ wọlé wá anybody ni wọ́n lè pick at any time kan òdìgbà tó ẹ̀ṣẹ̀ wa máa fún yẹn ní notice pé ìwọ náà ọ fẹ́ wá mú ẹ lọ́la o ìdí nìyẹn tẹ́ ẹ fi rí àwọn agbésùmọ̀mí tí wọ́n kó wọn wọlé lógúnlógún tí wọ́n kó wọn wọlé lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má jẹ́ kó yà wá lẹ́nu wípé gbogbo ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ ní nàìjíríà yìí kò sí àwọn foreign country àbí àwọn tí wọ́n jẹ́ kòló máa sa kòlókòló wọn tí wọ́n mọ̀ sí o <laughs> ìwọ ni àwọn amẹ́ríkà o ìwọ ni bìrìtìkó o kò sí èyí tí wọn ò mọ̀ sí níbẹ̀ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ tárákùnrin yìí sọ síwájú yẹn wípé àwọn tí wọ́n jẹ́ bílíọ̀níàsì wọn àwọn funfun àwọn ni wọ́n <laughs> àwọn ni wọ́n wà ni wọ́n ni wọ́n gbówó yẹn lé wọn lọ́wọ́ àwọn ni wọ́n rà á òun la fi ń sọ fún wa ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo lọ́jọ́ kìíní àná wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín ètò yìí kó kàn wọ́n lára kí àwọn náà kọ́ wá fetí wọn kí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ kí wọ́n fi gbọ́ àṣírí eléyìí tí arákùnrin tí wọ́n tú síta àṣírí gidi leléyìí o àwa wá ń pariwo ee wọ́n pa wọ́n lẹ́ni o ee wọ́n ti pa wá wọ́n ti pa àwọn èèyàn lọ́la o tá a sọ wípé wọn ò dá sí wọn ò dá sí ṣé ẹ ti ríbi tí àwọn ọ̀rọ̀ ti <laughs> tó forí tì sí báyìí ṣé ẹ ti ríbi tí àwọn ọ̀rọ̀ ti wọ́ wá wọ́n ní amókun ẹrù rẹ̀ wọ́ <laughs> wọ́n ní òkèlè ń wo ẹ̀wò ìsàlẹ̀ amókun ẹrù ẹ̀ wọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ọ̀rọ̀ yìí ti wọ́ wá láti constitution nàìjíríà ó ti tán búpù gbogbo àwọn tí wọ́n jọ ṣe ìjọba wọ́n ń dá orúkọ wọn ẹ̀ ń gbọ́ orúkọ wọn nísìnyí wọ́n ní kí wọ́n kò sí ètò òmọ̀ sí ọ̀rọ̀ tí àwọn ń sọ yìí wọ́n á jẹ́rìí sí i wọ́n ní àwọn wà nínú ìpàdé yẹn àwọn sínétọ̀ tó kọjá pẹ̀lú búbù tí wọ́n ṣe ìjọba pẹ̀lú búbù wọ́n ní wọ́n ti ta organs everybody wọ́n ti ta organs gbogbo ọmọ ará ìlú àwa ni wọ́n ń sponsor agbésùmọ̀mí ọ̀nà tí wọ́n gbà sponsor agbésùmọ̀mí nìyẹn o wọ́n ti gba owó orí everybody wọ́n ti gba owó ẹ̀mí everybody àwọn eléyà kọ̀ wọlé wá ẹ bá adúrú nǹkan tó wà lọ́wọ́ wọn ìgbà míì ẹ rí i pé orí èèyàn ni wọ́n ń ṣá ẹsẹ̀ èèyàn ni wọ́n ń ṣá ibo ni wọ́n ń rù lọ àkàìmọye àwọn míì tí wọ́n gbé tí wọ́n gbé wọn lẹ̀ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó sì ní arákùnrin kan tó yẹ pariwo síta tí wọ́n ní ìyàwó wà nínú oyún oṣù kẹ oṣù mẹ́fà ni oyún yẹn sì jẹ́ tí wọ́n ti jí ọkọ gbé ìyàwó ti bímọ bá ọmọ ti ń lọ bí oṣù mẹ́ta wọn ò rí ẹ̀jẹ̀ wọn ò rómira wọn ò rọ́kọ sójú àkàmọye àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti jí gbé táwọn ò rí wọn ibo ni wọ́n gbé wọn lọ hmm. ẹ jẹ́ ká ti bí ìṣáná kíyèsí oògùn àṣírí ibi tí wọ́n ń wọlẹ̀ sí òun lẹ ti gbọ́ lẹ́nu arákùnrin yẹn ẹ̀yẹ́ ni ẹ wá ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín káwọn èèyàn lè mọ̀ àwọn ọ̀rọ̀ eléyìí tá à ń sọ látẹ̀yìnwá kó lè máa yé wọn àwọn tí wọ́n torí ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n dìbò àwọn tí wọ́n torí two thousand tí wọ́n ta ọjọ́ ọ̀la wọn torí ìrẹsì agolo kan ẹlòmíì máa ń gíná gbé fún ẹlòmíì ọṣẹ ìfọṣọ ni wọ́n pín ládùúgbò wọn tí wọ́n torí ẹ̀bẹ̀ sítì tí wọ́n ń pariwo tó ń kó ìgbálẹ̀ lọ́wọ́ ṣé ẹ ti rí ibi tí wọ́n bá yín dé báyìí ṣé ẹ ti rí ìkọ́ tó ń ṣẹlẹ̀ yàtọ̀ sí ebi tó ń para ìlú o yàtọ̀ sí epo tó wọ́n o yàtọ̀ sí iṣẹ́ tó ò sí lọ́wọ́ o àwọn pension ní àwọn ọ̀sánwó wọn o ìyẹn ọ̀tọ̀ báyìí ni o ọ̀tọ̀ lílé tẹ́ ti gbọ́ yìí o ẹ̀yin ènìyàn wa ẹ̀yin náà bá wa fi èròǹgbà tí ń sí abẹ́ fọ́nrán yìí Elédùmarè á ṣàánú fún wa ẹ̀yin tẹ́ bá wa ń subscribe sórí YouTube channel wa kí yín o ẹ ṣeun gan ni ẹ tẹ́ bá wa pín ètò wa náà gbogbo ìpátá nìyà kí ọlọ́wọ́ ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun la fi sọ pé àwa ìran Yorùbá hmm, ẹ jẹ́ kí a ronú ara wa níbi tí ọ̀rọ̀ dé dúró yìí pẹ̀lú gbogbo àwọn fọ́nrán tẹ̀ ń rí wọ̀nyí eléyìí kì í ṣe wípé bóyá wọ́n ní wọ́n sọ pé òun lẹ gbọ́ fúnra wọn lẹ́nu wọn yẹn arákùnrin tó sọ̀rọ̀ tán yìí kí àwa Yorùbá ká jí lójú oorun wa ẹ̀yin tẹ́ sì sọ wípé ẹ ní òpù ẹ nínú location nine náà ẹ wá gbọ́ ọ̀rọ̀ tarákùnrin yìí sọ ẹ bá wa pín ẹ̀yin ènìyàn wa ọlọ́run ọlọ́jọ́ òní á gba orílẹ̀-èdè wa fún wa á gbà wá kúrò lóko ẹrú á gbà wá kúrò lọ́wọ́ ìyà lọ́wọ́ ìṣẹ́ ọmọ aláṣọ ni wá ìran yorùbá ni wá ọmọ aláṣọ wa wá wà kísà ọmọ ẹlẹ́ran wa wá ń jẹ egun tó dà bẹ́ẹ̀ a ti sọ fún wa wípé tó bá ní ta ni ọ̀tá tá a ní àwọn funfun ni wọ́n náà fún wa lómìnira òmìnira wo ni wọ́n fún wa báyìí àbómi ìnira kí nìkan tí wọ́n ṣe ǹjẹ́ tó bá yẹ pé gẹ́gẹ́ bí wọ́n bá ní ká ṣe kó lẹ̀ ká dà lẹ̀ ká ṣá wípé wọ́n fún wa lómìnira ṣé wọn ò rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú nàìjíríà ṣé wọn ò rí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá bí wọ́n ṣe ń pa wá tí wọn ò bá mọ̀ sí ǹjẹ́ kò yẹ kí wọ́n ti wá kí wọ́n ti wá dá sí látọdún yìí sẹ́yìn tí àwọn ará bí wọ́n ti ń gbógun tiwa tí wọ́n ti ń ṣọṣẹ́ nílẹ̀ Yorùbá ní gbogbo inú ìlú yẹn ṣé wọ́n sọ̀rọ̀ ṣé wọ́n tẹ̀sí pípa àwọn gbọ́ ìyẹn túmọ̀ sí wípé àjọmọ̀ gbogbo wọn ni hmm, àwa fúnra wa ní kẹjẹ́ ká ronú ara wa níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ọlọ́run ọlọ́jọ́ òní á sì ràn wá lọ́wọ́ a ò ní dààmú o àwọn alálẹ̀ wọn á dìde wọn á gbè wá níjà wọn á ràn wá lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ẹ̀yin tí fọ́nrán wa ti dọ́dọ̀ yín tí ẹ̀ tí bá wa subscribe ẹ bá wa subscribe hmm, àwa náà ni èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pín ètò wa Elédùmarè á ràn wá lọ́wọ́ Odùduwà á gbè wá o láṣẹ Ìdùmarè.